بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأفلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكروا إذا ذكر الله ويلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الحمد لله رب العالمين أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما وما ورزقوا كريم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لا kalẹ̀ bí ìdájọ́ wọn ju kúrò áná. pẹ̀lẹ́ àbá kí kúrò áná. ẹ̀yọ́ bá kúrò áná ní ìdájọ́ láàrin wọn ayé wọn sórí rẹ̀. wọ́n dín káàkiri gbogbo orílẹ̀-èdè àti ìlú kìlú àìsí orí ọlọ́mọ ìtúrẹ̀. Mọ̀tá àtàrà àwọn màtá ní ọmọ wa táwà bá gbogbo wa pẹ̀lú dàrẹ́ sí lánàá ma yá. tàkìdú mi ní bá ti há dáàdì ní ìkọ́nà. gbogbo gbogbo mùsùlùmí lánàá ma yá kan náà. àlẹ́kọ́ ìròfin mọ́tẹ́ àfin hàdí wà mẹ́nàdì. orílẹ̀-èdè àti òun náà ní fọ́lọ́mù alẹ́ ní tí ń jókòó tàbí kọ̀ọ̀án gbogbo ẹni tí tó ń gbọ́ wa láàyè jẹ́ tí ń gbọ́ wa ó sì wọ́n lẹ́nu tí ń gbọ́ ọ̀rọ̀ Al-Qur'an Al-khayru fil mazhabil aji tọ́lọ́run ṣe látọ́nà ibẹ̀ láyé ti lè róore rẹ̀ wà manaji yìí akọ́mọ náà ojúbọ̀nà sálùkùrá ń gbé kalẹ̀ ibẹ̀ lóore wọ́n wà. ọ̀bí ìdókòrò lè lórí àná wà ókòrò náà bọ́bí ìdókòrò lè lórí àná wà ókòrò náà. ẹni wọn ọmọ sí ìdá ni tọ́ka wá bá dáadé bẹ́ẹ̀ ẹwọ́n ló àti wọ́n kùrá nù. ìbẹ̀rẹ̀ súrà kan péré ìlọba nàìjíríà dèrè lánàá ìbẹ̀rẹ̀ ṣúra kẹpẹ́rẹ́ ológbọ́ ẹ̀rọ ọlọ́run ti bá ìbẹ̀rẹ̀ ṣúra pẹ́rẹ́ ológbọ́ ṣọ́fọ́rí àwọn ìlọ́gbọ́ jábọ̀rù fọ́kẹ́ mọ́ni olóka jábọ̀rù fún àbítọ́lì nígbàtí a tó tọ́gbọ́ wájú olóògbẹ́nu àwọn mùsùlùmí sọ̀rọ̀ níjọ́ ó ní iwọba lè mọ́lìk ìwọ ọba kò náà káwọn mọ́ àwọn táwọn àwọn wájú èèyàn kan ní ndị ìyíyà tó jẹ́ pé a ti fẹ̀mí àìmọ̀kánwẹ́yìn náà na rẹ̀ àfihà sọ wà náà ìsátà òkú mẹ́sí ẹran là á máa jẹ kódà náà sí alfàwà ìṣà gbogbo wà bàjẹ́ ilà á máa rọ́lù wà náà àràhámà okùn òbí àmàtọ̀wọ̀ wájá wọ́n lù sí ìwùlì jìwáà a máa ń fa àwọn máa fi ṣe àwọn aládùúgbò wàyá kúrùlù bí náà ní kọ̀wíyù alágbára ní wá ọmọ ìjẹgàbá lérí dọ̀rí lérí ọ̀lẹ bá a ṣe wà náà àtẹ́ bá a sàmọ́ òun ilé lẹ́rọ̀ ṣúlá mi ná tọ́rọ̀ ọba àdẹ̀já sí ní bá sọ̀rọ̀ nínú wa ní ẹni tó lọ ń nínú gbẹ̀rì nínú wa yìí náàrí ònà sábà ẹbí rẹ̀ àmà kìí sájọjì kódà wà sí nípa òun àwọn àgbọ́fẹ́ tó lọ òótọ́ tó láàrin wa ibi tá a dé nígbà owó ni ó ròyìn ànábì lọ ọba nàìjà tí wọ́n sọ fún pé máa já àbìyí alìlá ìlé ṣe é sí ìkankan bẹ nínú ọba nàbì ìwú wá tó lè ká fún lọ́dọ̀ rẹ̀ oníṣẹ́ ń bẹ fàkọ́lá àwọn kàmínú mẹ́bàbí wọlé rẹ̀ fún ní ẹ̀kọ́ mẹ́nu kùránù láàrẹ òbìrí kàkán òbìrí kàkán tọ́rọ àpẹẹrẹ àkẹ̀kẹ̀ kúrù ó ní náà ó ní mẹ́ ọ̀kọ́lá làwọn nàìjá àwọn tí wọ́n wọ́n kí pé mẹ́lì kẹ́kẹ́kẹ́ yìí ni mùsùlùmí ní òní kùránù lé àtọ́lẹ́jì àtàbà náà àtọ́lẹ́jì àtàbà ó àbíká ilé kan ṣùlùmí ọ̀pàtàkì tí ń ṣe pé kùránù ọ̀gbọ́ orí ó nílé gan náà jásújású ní yóò ti já àkùránù tẹ́lẹ̀ kan pọ́bẹ̀rẹ̀ súnrẹ̀ ẹ̀tẹ́ bàtìláàmù olóòdí ewé kọ̀ọ̀kan lè jẹ tó fi lè túbá a bàbá àtàlẹ́ tí ó pàtàkì ẹ̀sìn àwọn agbẹ́dúgbà wọ́n ní wọ́n máa ń ní bí àwọ̀ ọ̀pọ̀ ṣe àwọ̀ tí wọ́n ṣe bí báàgì tí wọ́n sọ kùránù sílẹ̀ wọ́n wọ́n rán pa gbé kọ́ ni lédè di yẹ̀yẹ́ ewé rẹ̀ wọ́n ń jálẹ̀ kiri wọ́n máa fi mùbẹ́lẹ́ níbi dámọ̀ wọ́n ti kùránù mọ́lẹ̀ kí ní olé ẹ̀ olé ọ̀rọ̀gbọ́ olóde rọ́gbọ́ ọ̀pọ̀rọ̀ lọ́lẹ̀ ìrọ̀rùn ìgbẹ̀ntí bá ń pọ̀rọ̀ lọ́rin ọlọ́run àmà pálé lọ́gbàdọ́ ẹ̀ bó ti gbọ́rọ̀ kan láwọn tó ti darí ayé ó yá náà tó darí Pakistan rí tí ò sí pẹ́ ètò jẹ́ pé wéèrà ewé ewé àwọn àwọn afọ́jọ́ gbá kiri ó rìn lọ́jọ́ kan lórí awé àrùkùránù anụ ìlú náà olùdí ọjọ́ kan gbogbo wọn gbogbo olùkí wọ́n má jẹ́ kó awé ń bọ̀ míì tọ́gbọ́ sí fọ́ọ̀mù àtẹ̀mọ́lẹ̀ tí wọ́n bí òun kòkó الخير في المساعي هادي ومنهدي níbi àkùránù ni abáyé dúpẹ́ làwọn náà jókòó sí i. bàbí ìdúrà ìdílé àná wà ó kọ́ra náà. ibẹ̀ láyé wáwà ibẹ̀ lọ́rùn wáwà ìdí àkùránù ni. ọba nàìjíríà sí ọwọ́ kàfúnmi jẹ́gbọ́ jẹ́gbọ́ ọwá kàfún sọ́dúrà ní kàfàyà ìsá gbogbo ẹ̀ tútù àwọn àtàtìfẹ̀ gbogbo àwọn tẹ́wọ̀n náà gbọ́pọ̀ tí wọ́n rẹ̀ wù gbé mọ́ lẹ́sùgbọ́ ẹkùn ó ti bẹ̀ sínú èwo ló yí òkè ló yí padà láàrin ibi àti ní kó الذين إن حقق بدائبة dáìbàtọ́ ọ̀pọ̀ ọ̀fọwọ́ sí bọ́bá ní nǹkan sí láyé ìbìkún gbé fò náà lọ́kàá yìí kó lóòrùn kọ̀wàá ní náà iná ló ṣe aláǹfààní o. àbí ìfọ́fọ́lọ́ ọjọ́ ìjókòó tàná àtúndó sórí. ìlàyé lákàlà àbúrò lẹ́bí àgbà lòó. ọmọdé tó ṣe ọ ìwọlá fún ọ. àlàálẹ́ àmì ìlànà tó sọ mí máa dáná dára. ìwọlá mẹ́ta ló jẹra rẹ ọ̀gá rẹ náà lọ́kùnrin àlò jẹra ní obìnrin náà fi ṣe ìṣe ọ̀rọ̀. ìlàyé. ọmọ àbá bẹ̀ dá. àlàálẹ́ mo ti sọ sallallahu alayhi ọlọ́run ti gbé iṣẹ́ ìyàlẹ́nu lé lọ́wọ́ ó ti tó àlùfáàlù ti tó ọkọjá aláìgbà afọ́jú ọkọjá ajókùnrin rẹ̀ ọdún láti wọ́n láyé ọ̀pọ̀ lálùfáàlù òkú ẹ̀mẹ́ yóò ti inú òfúnra rẹ̀ àbáwá àkùnránù lọ sọ́dá láàyè àtàtúnú búrà kí a tún wá mìíràn ni mo kó táàrí mọ́ jíjà kan àtàtúnú búrà mìíràn ni mo kó táàrí mọ́ jíjà kan yàgbé sí ìṣàkó kankan. Yẹ̀kí sí ìṣàmọ́ mi lálámúwá sí àháyá o. Yẹ̀kí o. Ó ti o ti ní mùjíṣẹ́. Ìdàlọ́kọ́ dáàrin mọ́ jíṣà ta. Mùjíṣà kí wá kiri. Bóun náà jẹ́ gbogbo eléhùn tó ṣùgbọ́n ń nínú ẹni tí ọba nílò tọ́lọ́run sọ́dá láàyè ọba ti lò fún rọ̀ máa máa sáré tẹ̀lé òkú lẹ́yìn òkú sí tẹ̀lókù ọlọ́run ti sọ sọwádá láàyè àdúpẹ́ أتتلبون من المختار ما جزتا hmm. يكفي شعب من الأموات أحياه يكفي شعب من الأموات أحياه Ayà táwọn ké àti ìgbò lórí àǹfààní, yẹ́ fẹ́ alóhùn náà ká nílá àǹfààní. Ọjọ́ alóhùn a iṣẹ́ jẹ́ lẹ́fìlù púpọ̀ pé òun náà ni ìtúni òun lọ fi sọ̀rọ̀ ayàkẹta kan wájú pé ganima nebel tí jámù jẹ́ jẹ́ àǹfààlù gànáyìmù oníjámù ti ganima aláwọn mí gbà pé méjèèjì nǹkan kan náà ni ìkórè ogun ni tààrí lójú ogun ni méjèèjì ṣùgbọ́n èyí tó wà ní kọ́ yàtọ̀ síra wọn tá bá lo èdè àǹfààní ń wá tá a èdè àgbà yàtọ̀ sí ọ sí ganima ganima ti wà á gbogbo táàrí ṣùgbọ́n náà bí òun á máa wá lọ́nà méjì tá a ọ̀nà àkọ́kọ́ a lè gbé mọ́ sálíbù ìtí wọ́n ń pè sálíbù lójú ogun ẹ̀sìn wọ́n bá yí ẹ̀lẹ̀ fún ẹni ó lọ jagun ẹni bá lọ jagun wọ́n a máa fẹ́ fi àmọ́sà àwọn ọmọ ogun láti fi tàwọn jí aṣáájú ogun lè sọ fún ọ pé ẹni bá bá kèfèrí kẹjà tó pa á làwọn salifu na fi àlékún ẹlẹ́wọ̀n òdí gẹ̀mímà tí wọ́n bá padà kóòrò ogun wọn mọ fún nínú kóòrò ọmọ nípìn nínú ọ̀dá mẹ́rin tó kù tàbáyà ọ̀dá kanu márùn-ún lẹ̀ fọ́lọ́run àtúnjẹ́ wọ́n sọ fún kóòrò lónìí bóyá ó mú ibi ara aṣọ ẹ̀ tọ́bá dá gbogbo tọ́bá bá lára rẹ̀ yẹ ẹni ọ̀pá òun ló ní yọ́ máa jẹ́ èyẹ ìkórè ogun ìlọ náà pè ní nọ́fì níbi jẹ́ àfáà kò ní ní àwọn tó lẹ́yìn kúrúsù tí í ṣe ganima ìkólò ogun dáakó náfìlù wá lè ṣẹlẹ̀ à kí sálìbù lójú ọ̀nà pé ẹnu lọ́pa kèfèrí yẹn ìtọ́bá rí níbẹ̀ yóò jẹ tiẹ̀ ṣùgbẹ́lẹ̀ yẹn lójú ọ̀nà ẹ̀sìn májẹ̀mú mẹ́rin lónìí sọ pé ọ̀fẹ́ mú sálíbù tí ó ma jẹ́ náfìlù fún àlékún sígà ní sí kórí ogun mẹ́jẹ̀mú mẹ́rin ó pè sára ẹni tí ó ní mẹ́jẹ̀mú àkọ́kọ́ ayàkú nàlèmọ̀kìtúlù mínàlèmọ̀kọ́tàlà ẹni tó pa yẹn tá a sọ fún ó ní gbọ́dọ̀ wà nínú àwọn tí gbógun ti nínú ni tó bá jẹ́ pé nínú ìlú ẹni tí ò gbógun ti tàbọ́wọ̀ ọ̀nú ẹni sáà gbọ́dọ̀ pa bàbá lójú ogun ibi islamu dáadé e gbógutu ní olé tó ẹ e pa àgbàlagbà e ẹ pa obìnrin ẹ pa ọmọdé bẹ́ẹ̀ lẹ́ranko ẹ gbọ́dọ̀ wọn nílùú kẹfẹ́ ń jagun tàbí kẹ gbogbo ẹ̀sìn níwọ̀n ó níwọ̀n ó ní bẹ́ẹ̀ sí yá tọ́bọ́ fi lè jẹ́ fún tí bá wà nú ẹni tó gbógun ti ní ta lẹ́tọ́ àti pa ẹni tó bá pa olóni sálìwẹ̀ mẹ́jìmọ̀ àkọ́kọ́ rẹ̀ mẹ́jẹ̀mú ẹlẹ́kejì irúgbọ́n tí yàkúùnù ẹni yẹn tí a pọ̀ tí tó ti pa yẹn yakunu ma awu àwọn awu ọgbọ́dọ̀ bá lára náà fi ń jàjàgbára yóò jẹ́ kó náà ó ní tí fi ń ja àjàgbára lára kò gbọ́dọ̀ ní tọ́jẹ́ sí wípé bóyá ti sí tó ti bóyá ti wà lára tí ti sá tí bá fún tọrọwọ́tọ́ ṣáájú tí wọ́n bá mọ̀ pé ọgbẹ bá tó sì fi fẹ́ débi kú ní ó ti di ọgbẹ́ fàn ní àbàtà ọyọ̀bẹ tí májẹ̀mú kejì nù ní sálùbù ẹ̀ máa ẹlẹ́kẹta kọjẹ́ pé ẹni tó pààyẹ ọgbọ́dọ̀ dá ọgbẹ́ sílá ọgbọ́dọ̀ mápa lárẹ̀ kọ̀bọ̀rẹ̀ yẹ̀kọ́ wá lé lọ lé lọ lé lọ ló ti bá dàlúlẹ̀ òkú tó ẹ́ gbọ́dà lulẹ̀ fún ẹ̀ tó kú ní tí èsì kó ti pa ní ààrẹ kọ̀lẹ́tọ̀

ẹni tí gbogbo mùsùlùmí ń lé a dẹ́dẹ́ ẹni kìí ṣe wọ gẹ́gẹ́ lọ màámà gbábò tọwọ rẹ tẹ̀ tọ́wọ́lé gbogbo mùsùlùmí ní dẹ́dẹ́ níbi sá fún wọn tọ́gbẹ́ nìkan lọ́wọ́ ṣẹ̀kọ́wọ́ ẹnìkan ní ọ̀padà mú ti di àjọ pé gbogbo àwọn tí wọ́n wà ọ̀nà kánú yẹn eléyìí tí èyàn fi máa rí náfòl èlé nínú ojú ogun ẹ̀sìn ọ̀nà ẹlẹ́kejì tí èlé lè wá nínú ìkórè ọmọ ṣẹlẹ̀ tí wọ́n bá lọ ogun tí adarí ogun bóyá bí tá láti fẹ́ jagun rèé àwọn agbègbè míì tún yípo wọn tá lè máa bẹ̀rù wípé àwọn náà lè gbọ́wọ́ adarí ogun a máa tún yà àwọn kan pé ọya ẹlọ́dún báyìí torí ń nǹkan tún lè ọ̀tá tún lè gbàgbẹ̀ jáde tí gan kọ́ lójú ogun tí a lọ wọ́n kàn rán wọn ní lọ ṣiṣẹ́ ń ìtí wọ́n bá rí ń yẹn àwọn tí a lọ ní ní tí a tó sì ta bá sọ wípé àfáàlú yàtọ̀ fún gànà èyí tó yàtọ̀ síra wọn irú yẹn ni Abdullah bin Umar tó sọ fún wa ó ní bá asànà sallallahu alaihi wasallam gbé wa dìde fi alọ́jagun kan lọ́nà nájì nígbà wá débẹ̀ wàmùsà astù sírí yàtàn mìíràn jẹ́ Abdullah ló dìde ogun ó ní mọ̀ wá yán àwọn kan nínú àwọn ọmọ ogun pé kí wọ́n lọ sí ààyè yẹn kí wọ́n lọ jagun mẹ́ fàkánà sùmánù lè jẹ́ ìṣìn ìsinà aṣàràbà ìrá ìtọ́ jẹ́ ìkórè ogun fún gbogbo ẹni tí ọlọ́dún ogun jọ náà tó jẹ́ sùmánù wọn sáàmù tó lè wà ní jámù báwọn tàbí kọ́ wá ní sìhá tó jẹ́ ìpín wọn ọlọ́jẹ́ ìsinà aṣàràbà ìrà àkúmú méjìlá méjìlá òun ni wọ́n wọ́n nà fánà alùrù fèríyà àwọn tàwa ni tí wọ́n lọ jagun ń bẹ̀ afúnwọn lélẹ̀ bà wọ́n mú àkúnmí kọ̀ọ̀kan lé bà iran ní ní ganima tọ́kẹni kọ̀ọ̀kan ṣùgbọ́n torí páwọn lọ tí wọ́n rí ìkẹ́ pọ́bọ̀ àwọn tó fún wa ní tàwọn tí wọn bá wọn lọ bí tó tún lé jẹ́ ti lọ sí sìríyà tí wọ́n jẹ́ méjìlá ẹyọkan tí ó lé yẹn oúnjẹ àǹfààní fún wa méjìlá jẹ́ gànáyì ó lè túmọ̀ bọ́lọ́hùn subhanahu wa ta'ala ti sọ fún wa nù ayà yìí gáagáa yẹsẹ̀lúnaka anilanfal yẹsẹ̀lúnaka anilanfal ọ̀rọ̀ ni wọ́n bọ̀ wá bìrì ànábì léèrè nípa tí ọ lé tí wọ́n rí lójú ogun kò lílẹ̀ ànfààlù lillahi wa rasul ọlọ́run ní sọ́bọ̀ ìlónìí fàtàkùnlá wà nìkan. àdìsí òun ló jẹ́rìí jẹ́ ń gbà wípé tọ́bá sọ lọ́wọ́ àtòjíṣẹ́ lónìí wọ́n dàpọ̀ lẹ́fì gbà wípé lẹ́yìn òjíṣẹ́ imam tàbátájí òun náà láṣẹ àti pín ètò ọba jẹ́nàfì nínú ẹ̀rí àwọn àfá òlàdínsì sí tàwílẹ̀ kan ọlọ́wọ́ àtòjíṣẹ́ lónìí wà á sì lè wọ́n dáadáa báyìí nìkan ọlọ́run ní ẹ̀sà túnṣe ìtí máa ń lọ láàrin ẹ̀tún ṣe wá àti Allah wa rasulahu in kuntum mu'minin ọlọ́lọ́wọ́ àtòkítẹ́ ni ẹ̀tẹ̀lé òun bọ́bá jẹ́ kó lóòótọ́ lẹ gbàgbọ́ tẹ̀sí lọ́hùn a sì ti kà nínú májẹ̀mú ìbáàdà ní kìrìtà ti dìde nísìn a ní nínú májẹ̀mú ìbáàdà ẹ̀sìn tí ó sìn tọ́lọ́run ó fi tẹ́wọ́ gba ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ alìmùtàbà ikhlas wọ́lìmùtàbà bọ́lọ́wọ́ àtòjíṣẹ́ ẹ̀ṣẹ́ mú wá bẹ́ẹ̀ lagbọ́dọ̀ sí ọlọ́niwà àti Allah wa rasulahu ẹ̀kọ́ tó mọ́ gbogbo ẹtẹlẹ ẹ̀tẹ̀lé tọ́bá jẹ́ pé lóòótọ́ òlẹ̀jẹ́ múmìnì ìdámalé múmìnúnà ìdámalé múmìnúnà alladhina idha dhukira Allahu na qulubuhum ọlọ́run fẹ́ fàáyà yìí ọfẹ́ fi gbé gíláàsì sí alójú kárìnà wa bá a bá jẹ́ múmìnì

nínú ẹ̀bàlágà wà pẹ̀lú rẹ̀ mẹ́ta sí ẹ̀ bàyánù màálí wà bàdẹ́yẹ nínú màálí òkọ́ni kọ́sùrù wà àbí bàyánù bàyánù ní kọ́sùrù wà kọ́sùrù olọ́lọ́lọ́mí a ni wàlhásìrù ọfẹ́ ká mẹni tá ń pè ní mòmìnì nígbà ọlọ́wọ́ wà jẹ́ ká mọ̀ pé read read mòmìnì tòótọ́ lọ́fẹ́ wí nígbà tó wá lọ ó lo sùúrù kọ́tì ó tún wá lọ àkápọ̀ ìníwájú ó ní ùláìkà òmùlè mòmìnì ùláìkà òmùlè mòmìnì náà àkọ́ lẹ́yìn sùúrù hasẹ̀ bí ó tún sọ fún apẹ́ ùláìkà òmùlè mòmìnì náà àkọ́ ó ti já mọ̀ pé òun ti gbé gíláàsì já lójú kọ́ wa lè mọ̀ pé gíláàsì ń bẹ a fi mọ̀ ọ́ ọ̀nà ìyàgbọ́n òótọ́ gbàgbọ́ bóyá ọlọ́lẹ́ni a lè pè lólùgbàgbọ́ òdodo alẹ́dínà ìdádùkírà lọ́hùn òun làwọn tó tí a bá rán sọ̀rọ̀ ọlọ́run létí wọn wájílá tí kò lóòrò ọlọ́run wájílá tí kò lóòrò ọkàn wọn gbà yìí wọ́n fókọ ọlọ́run sẹ́fẹ̀ tí wọ́n bá gbókọ ọlọ́run ọkàn wọn yìí sọ́pàrìrì ìpolówó ẹ̀kọ́ ṣe ràn pé lọ́pọ̀ ládùúgbò wa ó ní ilé tí wájú ọkọ̀ ọmọ bẹ́ẹ̀ wóye irun tí ó ń pè tún jókòó bàbá jẹ́ pé múmi ní kí nílé mi àti ẹbọ ti gbọ́ Allahu Akbar bí kí lọ bá ń ti ọba bá ń kọ

ọ̀dọ́ wa ní àbílẹ̀ máa ń tara ẹjẹ́ bá wà ló lè súnmọ́ ìgbà lágbàgbẹ́ ìṣẹ́sì náà láti àyílà bá wa àdídé kódà àsìkò oorun tá à ń kí mata sí àdúgbò lásìkò òun yóò yí padà kódà àwọn àrílè máa ń mú lọ́jọ́ súnmọ́ kọ́ wá kí jàmá fún un ọwà bí ẹni gbogbo súnà. wọ́n yá máa ṣàrọ́ ní kúrọ́ ìyá mi lálìbìlá hmm. wọ́n máa yí sílẹ̀ hulmílá ìlàlmílò fasad. kí láàbí tún yọ̀ sí nígbà Yorùbá bàjẹ́ àwọn gan ní yọ̀. ìlàlì máa sáà máa yàgò sùnmílù kí máa tẹ́ ìlàmà pariwo pé ẹbá gómi nígbà kan bá ha lọ́rùn ìlàáìnà yásá àmà ìyàgóso bí máa tómi náà bá wá ní fómi ọ̀háyàn lọ́nà ọ̀fán kí lábíyọ́ wàhálà dínú bọ́rọ̀ àwọn àfáà ti nínú àwọn lómi tó yẹ ká fi máa ti òkèlè tó há ọ̀yàn lọ́nà ọ̀fán lọ́yà fi sín nígbà omi ìsìn náà wá ní sí àárùn lálẹ́mà ìyàtà omi àwọn àfá àti ibi tó tí ń ha kí ni ní harùn ọwá dáàbì omi jẹun ala okùn tẹ́nu omi ha lọ́rùn okùn díẹ̀ yọ bẹ́ẹ̀ bá bọ̀ bẹ́ẹ̀ lálókùn ibi ìgbáhùn láwà máa ń gba ayà torí kò kiri ìgbáhùn láwà máa ń wá wọn òṣùlù kan wákìtò wáta dáyà ètà àrántí lánàá tàà fi kí láti pẹ́ ṣùgbọ́nbọ̀ wá dìgbà tí ń rí tó wọ́n wá lẹ́yìn owó owó náà ìmánidà ọlọ́run fẹ́ ẹ̀kọ́ gbé ọ̀dọ́ tí a mú ti bẹ̀rẹ̀ ìsọjẹ mímì nù ọba kan wọn náà sọ pé kò síjà tí a nù ọ̀dọ́ wa gan mú ti bẹ̀rẹ̀ ọkàn wọn rírì wọ́n lè lè tí kò àrùn gan lẹ́nu wọ́n pápá ọbẹ̀rún ọlọ́tún àríwá wọ́n lè sálọ́pọ̀ ọlọ́dẹ o lè pẹ́ lọ́pọ̀ ọmọ pẹ̀mí máa tẹ́ǹsà àfáàdé lórí torí ọmọ pé yóò fi rún yóò fi díràn owó àdánwòta kanú nítorí kò sígbàgbọ́ tó jìdò lọ́dọ̀ wa ìgbàgbọ́ àwọ̀ràn tàbí jẹun kiri tí ó ń jẹ́ ó

wọ́n jẹ́ láti kó lóòbò ọmọ ọkọlá wọn abà zamanu ayà tí yàmì mísìlì him iná zamana bí mísìlì him labakhilu labakhilu ibá yóò lè múnú wọn abà zamanu ayà tí yàmì mísìlì him inna zamana bi mithlihi la bakhila abazamanu Abazamano, ìgbà yóò lè múrù Umaru wá má ó ti kọ́ abàzàmánà àwọn tí wọ́n ka ẹnu àyà alùkùránù fún tíbẹ̀rù ọlọ́run ti wọnú ẹ̀kan wọn abàzàmánà ìgbà yóò lè múrù wọn wá má àyíyà àti àbìmí sílẹ̀ ìnà zàmánà bìmí sílẹ̀ làbákí lọ́ọ́ náàbí mẹ́sílẹ̀ ọlábàáhé lọ. ìgbà yíya ń kò lè múrú àbúbákì wà kò sí tánàbí wí tí ọmọ gbà lóòtọ́ lè jẹ́ sì dínkù inú tí ayé pé rọ́jù rú tánàbí sẹ́jù oníṣẹ́ráwà sí mìíràn nígbà ọ̀darí ìrìn àjò sánmà ayípẹ̀rọ àtìgbà ah, ah. pé ah, olódodo ní oṣù bẹ́ẹ̀ tó yìí láàrin ìṣẹ́jú mélòó lálẹ́ àná tí àárọ̀ yìí lọ́lọ́ọ̀lọ́ sánmà báwọ̀ tí ẹ ma ní sánmà a ma irin ti Jerusalem tó ló ti kún sánmà lọ láti Maka bí n Jerusalem sí Maka lé àfẹsẹ̀rìn tó lóòrìn tó gún ọjọ́ mẹ́ẹ̀dógún lóòrùn jọ́mọ̀ ẹ̀dógún lọ́wọ́ ló fòrú lọ ńlọdé onírànkìrànkà ó sì fẹ́ nìkan jẹ́rìí tó ọ̀pọ̀ ọ̀nà ẹ̀sẹ̀ sùúrù lámàárín ọmọ alámàárín sẹ́ẹ̀mọ̀ kọlọ́lọ́ ó ní ẹ máa kàá ó ní tọ́bá dìjọba ìkì ó dé ó nítorí mọ́mọ́ bí mọ́ bá borí lójú ọ̀nà kódà wọ́n wá kan ní ẹ̀rẹ́ mo sọ fún un pé ibi báyìí ni lọ́wà ẹbí tí ọ dé kílẹ̀ tó sú ó dé wọ́n ti bilé rẹ̀ fún ẹgbọ́ kan tó ní ibi ara rẹ̀ wà olóòtọ́ ni ní Muhammadu ẹgbẹ́ mùjísà ti ẹ̀mẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n kùránù lọ bá ní láńpológó ní ọlọ́lọ́ dé bí ogbó wọ́n ti pè rọ́ tó àbúbákìrì ní oṣù nínú sọ ọlọ́ọ̀lọ́ ní ọlọ́ọ̀lọ́

àwọn tó jẹ́ pé bí wọ́n bá dákọ̀ ọlọ́run létí wọn wájì láti kò ló ń bo ọgbọ̀n ọkàn wọn gbọ̀n dọ́gbọ̀n وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا àwọn tó jẹ́ pé إِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ àyà rẹ̀ náà là láwọn tó jẹ́ pé tí ń bá kàṣẹ́ tí wọn sáádà ju òun máa ìgbàgbọ́ wọ́n máa ń lékún ni tí mí lékún títè tiẹ̀ lékún. agbọ́tẹ̀ tí kò lékún agbọ́tì dúta ìgbàgbọ́ wo lékún bọ́lọ́wọ́n ọ̀bá tún ojú kan náà nígbà tí ìwà ń ṣe gbàgbọ́ àmàlẹ́kà dúró lójú kan náà tí èlé tí èdè ó ti lé ni. ìbọ̀rùbọ̀ wà sí gbogbo ìlà ń lọ agbọ́ta sírù agbọ́túwà agbọ́ wà sí alayé péjú alẹ́ ọlọ́run mà gbogbo ìlà lọ ìgbàgbọ́ ò lékún ọlọ́niwọ́ ilẹ̀ túnlẹ̀ yàtì àlẹ́ yìí mọ́ àyàtùhù dáadá ti hùn yìí máa náà tí a bá ń káyọ̀ ọlọ́run ọba fún wọn dáadá ti hùn yìí máa náà ọlọ́nigbàgbọ́ wọn máa lékún ni yóò lékún àwọn ohun pé kílà tí ìjẹ́ kò tá gbọ́ àwọn àwọn lérí ara wọn bí ìdí àyè èdè bá kọ́kọ́ fún wa wọ́n lò náà nígbà bá lò tán ní pánà bí ó tó ajílẹ̀ yóò kàmí lù àgbàálẹ̀ ń já àmà gbàálẹ̀ ní afẹ́ máa sọ ọ̀rọ̀ ní ìgbàgbọ́dọ̀ òsì lékún yìí a ti ń gbọ́ gbogbo ẹ̀ lágbọ́ wọ̀kámọ́ tẹ̀mí tàbílá ìtọ̀rin wàkàmùkọ̀ olè rọ̀súlì wàkọ́dì tí ó sí ìtẹ̀lé kò sí àmúlò nígbàkan wọ́ nígbàtí gbàgbọ́ mo lè fún gbàtà ń bọ́ wàkámúka ó ní rọ̀túlì wàkọ́dẹ̀ àbáyétà wàkámúka ó lè rọ̀túlì wàkọ́dẹ̀ àbáyétà mélòó mélòó lọ́rọ̀ ànẹ́bì tí a múdé tí gbọ́ ẹ tọ́ ọgbẹ́ tínú tí a ní bá nẹ́bì tí ní a ṣe rèé lórí ọ̀kan wọn ìfẹ́ lómi ní ìlànà ká máa wo dìrí mùsùlùmí wa tòní ònù ọlọ́run fi ṣe a ní ojú ẹni ó gbàgbọ́ tòótọ́ ma wúrẹ̀ kí ni òwúrà ni ọlọ́run láwọn tó jẹ́ pé tó lè yá sí àlẹ́ yìí máa yá tù tí bá káyọ̀ ọlọ́run ọba létí wọn sáà إيمانا وعلى ربهم يتوكلون على ربهم يتوكلون ọba àwọn ni ẹbá àjúwá wọ́n yẹ lè àwọn èyí sọ́sà wọn wọ́n èyí sà wọn wọ́n èyí sáà wọn wọ́n èyí sáà kiri ọlọ́wọ́n ní ẹbára lé oní dúó sórí bẹ́ẹ̀ lọ́dún ìlú àti wo tẹ́lòmí oye ọlọ́lọ́mọ iye ẹgbẹ́ tẹ́lòmí ti wọ̀ torí kọ́ mọ́bà fún ìnáyì ọwọ́ ẹgbẹ́ ti masáájí kò tó ọwọ́ tó lóòsà ọwọ́ tó ń sàkó ọwọ́ tàláwó torí ẹ̀sẹ̀ kú náà ní ikú mọ́ lọ́pàá ọfẹ́ ọpọ̀ wáwó aláwọ̀ kìbárú ó mẹ́ni ìfọ̀pá mẹ́mẹ́ ó lè yìí tó gbé pamọ́ sábẹ́ tí wọ́n kọ́ jí pẹ̀lú tọ́ ìgbàra wọn dà ìgbàgbọ́dà gíláàsì nù ọlọ́run ti gbé sí alójú wàhálà rọ́bì àdáwà kálò àwọn ọdẹ ń jọ real muslim méjèèjì torí tí ẹ bá pa wọ́n pọ̀ òní ẹ yàtọ̀ tá a bá ti dáàbọ̀ ọ̀kan ìkejì tí wọ́n bẹ̀. ìdà ìtàmà á ìtàràkọ̀ wọ́n ìdà ìtàràkọ̀ ìtàmà á tí tó dáa ti kó pọ̀ ìtàràkọ̀ wọ́n yìí lọ́pù sára tí wọ́n bá ń dá wà tọ́lọ́ bá dákọ̀ múmi ní ìsìláàmù dáàkì tá a bá dákọ̀ ìsìláàmù múmi ní dáàkì ó ti ọlọ́láwọ̀n tó jẹ́ pé bìín ọlọ́ni ọmọ bá dùn ọlọ́ni ọmọ bá dùn wọ́n gbogbo táwọn wá òun bọ́lọ̀ tó débẹ̀ wọ́n ìgbẹ́kẹ̀lẹ̀ léèyàn àwọn ẹranko wọ́n gbọ́njọ́ àwa lọ wọ́n gbọ́njọ́ àwa lọ àwa máa gbẹ́kẹ̀lé èèyàn ẹ̀yẹ wo námúlà nínú ìtàn Sùlàìmánù tí wọ́n pa fún wa lọ́nkẹ́ àfáwọ lọ́nà ọ̀run nínú ìtàn Sùlàìmánù wọ́n lọ́lọ́ ọbẹ̀ námúlà wò àwúrẹ́bẹ̀ nàbàlùfáàlù náà sì gbé يا أيها النمل ادخلوا مساكنكم يا أيها النمل ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون níbi ànábì Sùlẹ́mánà ti lọ bẹ àwúrẹ́bẹ kòkòrò kéékèèké ìràní kéékèèké dúdú olọ́lọ́ ọbẹ̀ wò torí gbogbo ohun tí ẹ lọ́gbọ́n nínú tọ́lọ̀ fi kẹ́sùlà ìmánu ọgbọ́tẹ̀ra ọgbọ́tẹ̀yẹ ọgbọ́tẹ̀ kòkòrò wà ní gbogbo èèyàn lọ bẹ̀wò ẹ̀bà wà wọ́n tó ní kí wà sùlẹ̀mánu lábẹ̀ ti ń bọ̀ ọwọ́ ń sọ kòkòrò ọ̀gá wọn ní ayú ànámúlù àtà ìdá àtàwà aláwádìí sùlẹ̀mánu dé ó

tọrọ ẹ̀kẹ́rẹ́ nle fúnmùlá ayẹ́ṣù òun nà wà á nkaka ẹ wọlé sẹ́wọ̀n pé gbogbo kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n sọ̀rọ̀ èyí tó mọ̀ọ́mọ̀ tó tẹ̀ pa ó ti sọ̀rọ̀ ẹ pàdé sàmàdọ́hì kàmí ha. sàmàdọ́hì kàmí ha. bú ẹ̀rì ọ̀rẹ́ ni làwọn ànábì ọlọ́run máa rí kése kékeré já tọ́rẹ̀ rìn ní pátá ìwámi tí wọ́n pọ̀ lóde balẹ̀ eléwọ̀n ẹ̀sẹ̀ rí gidi fàtàbá sábà dáhì kàmí kọ́ lè ha ọ̀rẹ́ ní ọ̀mí tí mi fún ọ̀rọ̀ kòkòrò yìí pé à mọ́lẹ̀ ètò afẹ́ mú bẹ̀ nígbà tí wọ́n lọ tọ́bẹ̀ wò tán Sùlẹ̀mánù wọ́n ń ó ń béèrè wípé wọ àwúrè mi mo ti ẹ̀fẹ́ mú fún mi kanu yín tí ó jẹ tí ó máa èmi mo fẹ́ máa ṣètò àwúrè ọ̀gá wọn ní òsì kan afọ kí lẹ máa jẹ lọ́dún kan àwúrè mi ló ń jẹ jẹ ọkọ hmm. sórẹ́nu ẹyọ kan ọ̀tá irú mọ́ kábàbà kékeré onílọ́dún kan àwọn jẹ láàjẹ gbọ́ọ̀kọ́ gbogbo yín wá gan ààbọ̀ yín àwúrò ìbílẹ̀ ẹ̀ta máa mú kan lọ ọmọ kàtẹ́ ẹ̀fẹ́ ọmú lọ Sùlẹ́mọ́nù wá lọ wá bí ìgò ọsọ àwúrò ìbí ọwọ́ kan ojú ibì kan ó ń wo ọ̀fíìbẹ̀ ń bọ̀ fọ́dún kan. sùlẹ̀mánu lọ́wẹ́ pé kó wọ́n fún ní ọkà bàbá mi ṣùgbọ́gbà tí ó débẹ̀ ọba làjọ ọkà bàbá sùlẹ̀mánu ah. ah. ní ìwé jẹun ọ àbúrò èbè ní àbótíjẹ́ lóun a máa jẹun ó ti á tó yẹ pé ọkà bàbá jẹ ẹ̀ lódìdí ah. ó ní òyí ọ ni ó ní sọ wà lọ́wọ́ ọba tó dá wa tọ́jẹ́ pé abadúgbò kò sígbà tí ò lè ṣe làmá jòdì nìkan ṣùgbọ́n gbà mo ti bọ́ ọwọ́ tiẹ̀ tó ti sọ mí nùgò tí ò sí nǹkan mí ìdúlé yìí lọ ó lè gbàgbé mi sínú ògò òun ni mo fi yá àjẹ̀làjì fọ́dún kan nígbà ọdún kan tó bá tẹ̀lé ọba ipé ó lè rántí bọ́yọ̀ rẹ̀ ní ìmọ̀ fọ́ọ̀ràn sí lọ́yà jẹ́ ìjẹ̀làjì ìlàjì tó kù ń ro ohun

الذين يقيمون الصلاة الذين يقيمون الصلاة ẹni tí ó pè ọ̀run tó tó dìde tó lọ kí mú mi ní òdodo nú kéésà jẹun pọ̀ tó kí àyílà máa sí ìdí tí lórí ìrìn àjò náà ṣe ìjàkan ní ìsìn ní orí ìrìn àjò kò sí lórí ìrìn àjò jẹ irun ọjẹ papọ̀ irú ẹni bẹ́ẹ̀ owó èsẹ mú mì ní òdodo wọ́n ni máa pàtàkì láàrùn yóò fi a padà ábẹ̀ ọlọ́wọ́ sọ lọ a lọ èyí tó wá pé a ni wípé ìta ti wò tààrí wípé bàlàbàlà láwọn òun sẹ̀pẹ̀lọ́wà náà bá wo bọ́yá rú ti kún máa lórí ní dárí pé kì ní yọ̀ọ̀dá ẹ̀pá lé bábà yìí gíláàsì ètà wò lónìí dárí pé bàlàbàlà láwò kalọ̀tọ̀sí kalọ̀tọ̀sí ìbùkún ní fún báwọn fi ti tàwà ẹni tí ẹni nǹkan ṣe tọ́rọ lè mọ́mà wa àánú ẹ̀ gbogbo èyí tá a ti mú ṣe nínú ẹ̀sìn ọlọ́run àbíọ́ wọ́n jọ dàrú máa lọ́mọ èyí tó kù tá àti ìṣe lẹ́sìn wọ́n lọ́wọ́ máa ń fi nǹkan rọ̀yàn lọ́rùn ọ̀lọ́jọ́ rọ̀ alọ́run láàánú wa ò gbọ́nù sí wa ò subhana rabbika rabbil izzati amma yasifun كن فأنت رشيد صاحب الإيمان